السلام adá ọpẹ́ fún Allah ọba tí ó kọ́ bá pé a lè gbìyànjú láti díẹ̀ gẹ́gẹ́ bí òwe àwọn ọ̀jọ̀gbọ́n alábáwá ní pé máa ń lọ́kùnrin bàbá kan kó la ẹni tí ò bá lè rí gbogbo ẹ̀ tán la yóò bàbá kan sí la ìdí gbogbo ọ̀tọ́ náà lọ́wọ́. ìyẹn ni pé kejì bá a máa láti sọ wípé bí a fẹ́ jẹ́ ká jòkó lóòótọ́ àti ọ̀tọ́ ọmọ ọmọ bọ́ọ̀lù tó tó wéṣì ìṣẹ́ máa ń bẹ ó bá ti bá ti ìgbà tí kò wọ́n tó wà lórí ya dáadáa. wọ́n la fi àmàkàtẹ̀ bá wàá sọ pé kọ́ ẹ̀ṣẹ̀ ọ̀ṣẹ̀ ọlọ́run. bí ẹ bá wà nínú mẹ́sídìí yìí tó bá jòkó díẹ̀ àbáwọn iná tó jẹ́ iye ọba adẹ́dà lórí ilẹ̀. bá lọ táwọn yẹn máa ń ṣe ìrántí ọlọ́run tó bá wá béèrè nǹkan lọ́wọ́ ẹni tó wà oore wà tó pọ̀ níbi máa jòkó sí mọ́sálásí ká tó wá sọ wípé ní oṣù Ramadan téèyàn bá wá mọ́sálásí tó bá ń fòfò tó gbé ọlọ́run àtàlágá lórí ẹ̀ torí pé téèyàn bá yẹ̀ tó bá gbò lẹ́nu bá fi ń retí pé wọ́n pè wọn mọ́gìrìbì tó ti yé àwọn ẹyẹ àwọn ẹja nínú búdò wọ́n máa tọrọ àforíjì fún wa títí tírun mi ò ti tó abẹ́ aláàkójọpọ̀ dùn aládàá rẹ̀ atọrọ àlékún ìkẹ́ àlékún ẹ̀fọ́ àdàbọ̀ Muhammad àwọn ará ilé àwọn sàhábà àti gbogbo àwọn tó tẹ̀lé ojú pọ̀ nàná níbi tí a bá tẹ̀síìrì alukur'an di ilé ìfowópamọ́ wáyé ní mẹ́sídẹ̀ẹ́dì wa mẹ́sídẹ̀ẹ́dì tẹ́kọ̀ọ́ ní gbogbo ojoojúmọ́ ìrọ̀lẹ́ inú Ramadan ilé ìfàgbé aláàkójọ àwọn ìrọ̀lẹ́ nínú tó kù mẹ́sàṣẹ́ rọrùn fún wa ọ̀la ìsìn méjì rẹ̀ ọlọ́run ní súrọ́tù al-Ghashiyah seventy eight ayé ẹlẹ́kọ̀ọ́ lé adébi tí Allah subhanahu wa ta'ala sọ fún wa pé afala yanzuruna ila al-ibili kayfa khuliqat. asọ̀rọ̀ tó pọ̀ nígbà tí Allah subhanahu wa ta'ala tó ròyìn àlùjẹ́nà fún wa ságbàgbé tí mo wá náà ti jẹni tó ń jẹ̀rẹ̀ rẹ̀ àbẹ̀ Allah subhanahu wa ta'ala má ṣe ní ìwọ èmi àtẹ̀yìn torí pé àlìjẹ́nà kọjá tí èèyàn gbọ́dọ̀ gbọ́rọ̀ yẹn rẹ̀ yóò wá sí sínú tó látara kálímẹ̀ kó ń lọ́ba alágbára òun lọ́ba tó lè ṣe tó wù ú ó ní àfàlà ayé ń gbòòrú nà ilẹ̀ ibi ìlìkẹ́ ìfà kó lè kọ́ tá a bá fi lè fẹ́ mọ̀ bá gbára òun tó lè dá gbogbo nǹkan tó bá fẹ́ káwòye lọ síbi ara ràkúnmí tó jẹ́ pé ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́run ràkúnmí tọ́lọ́run láwọn bá asúná wà nà zọrùnà tá a bá wádìí tá a wá wòye ìlàlẹ̀ ìbílẹ̀ lára rà kún mi tọ́lọ̀ ń dá a rí i pé ònà kẹ̀kẹ́ sí ra tún àjá ilẹ̀ kẹ̀sí ra àlọ́kọ̀ àwòrán òfin ìdímìnì xìlẹ̀kọ́tì ìbílẹ̀ a rí i pé àwọn kéèyàn mọ́pọ̀ tọ́lọ̀ ọba aláàdá tó parí sára rà kún mi tá a rí yẹn aṣọ díẹ̀ tó pọ̀ fún wa nínú rẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kó jọ ràkúnmí jẹ́ dábàá kan eléyìí tó jẹ́ pé kò fẹ́ sí nǹkan kan sí bẹ lára rẹ̀ tó wéṣì tó fi dórí ìgbẹ́ rẹ̀ àti sọ̀rọ̀ bì kan ìgbẹ́ ràkúnmí ìtọ̀ rẹ̀ wàrà rẹ̀ wọ́n máa ń mìsì wàrà rẹ̀ àti ìtọ̀ ẹ̀ papọ̀ láti lè treat cancerous ọlọ́mọdé kó mú wa tó téèyàn bá ní àrùn ọ̀nù pàtàkì yìí lọ gbogbo tó bá ní í ṣe pẹ̀lú àrùn ọ̀nù téèyàn bá lè rí ìtọ̀ ràkúnmí tó jẹ́ òrìjínà abẹ́rẹ́ tó fẹ́ fẹ́ kí wa fẹ́ kí wa torí kò sí táwọn èèyàn ti sọra ó ti yé wọ́n lè lọ rọ ìkọ̀ǹkan míì àti kan bu díẹ̀ kan bomi là á tẹ̀tẹ̀ yẹn bá rí gbà tàbúrò ẹni tó ní fọkànbalẹ̀ tó bá lè gbà ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìwòsàn tó ní í ṣe pẹ̀lú àárẹ̀ ara pàtàkì jùlọ tó bá ní í ṣe pẹ̀lú inú abẹ́ kójọ mọ́sá wo gbogbo wa sọ. Allah subhanahu wa ta'ala wò dákẹ́ ó wá ní wàhílà sàmẹ́ẹ̀ì wàhílà sàmẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala dákà bójú sọ́mẹ̀ yìí kẹ́yìn fún àrùfẹ́ àti báwo ni wọ́n ṣe gbé ga ìyẹn ni pé bóòlù Allah subhanahu wa ta'ala ṣe rẹ́ǹzì rẹ̀ without killer tó tó ń téèyàn gbọ́dọ̀ ṣe ìmọ̀ lórí ẹ̀sẹ̀ nípa fún aláṣàmẹ́ǹtì kan tí màá gbàgbé bí jẹ tàbí jẹ rin wípé tá a bá jáde síta kí ni káwò káwò sọ́mà wọn ní kálukú ó lọ try láti lè ascribe àbí láti lè identify kí làwọn kọ́lọ̀ tó ń bẹ sọ́mà tí ilẹ̀ bá ṣe ń ṣú sí ni ó máa change kọ́lọ̀ tó bá di láàárọ̀ àbódìdí ọwọ́ rẹ̀ pátápátá tó bá wọ̀ ẹ̀ bá tó bá wọ̀ sánmi ẹ̀ wà á rí a different colour ẹ̀ máa rí lórí ẹ̀ ẹ̀ máa rí sky blue ẹ̀ máa rí royal blue ẹ̀ máa rí bíi tó máa pọn rẹ́súrẹ́sú oríṣiríṣi colour ló wà lórí ẹ̀ wà ilẹ̀ sàmà tí colour yẹn àtọ̀tí ẹ̀ nìyẹn báwo ni kẹ́hìnfà rúfin báwo ló ṣe rọrùn ó yẹ kálẹ̀ ni tí ó lè ṣọ̀wádìí kí ni the content kí ni àwọn material wo lọ́lọ́run lò tó fi mọ sánmà yẹn àti ìrẹ́ni tó lè sọ fún wa toro kọjá pé wọ́n kó bọ̀ láti ibi kan. wàyí làlìjìbáàlì ó tún ní ká bójú wo àlìjìbáàlì òkè ẹ̀yìn fanusibad àwọn mountain àbáwọn rock báwo ni Allah subhanahu wa ta'ala dá ọ̀pọ̀lọpọ̀ ìlú tí wọ́n bá ní àwọn òkè púpọ̀ àwọn èèyàn máa ń bínú mbẹ̀ bí àwọn ọmọ kankan níbi tó ké tó tábà lọ ìrájìjì wá mi olókè méjì ó ti akọ àtàbò àwọn yẹn lórí pé kílókè yẹn wá bẹ lóòótọ́ ó lè ọkùnfà ilẹ̀ wọn bẹ wọn mọ̀ pé àmì lọ́lọ́run fi ṣe òkè ẹ̀hún sàdédé wà ń bẹ bí ó jẹ́ pé láti lè create a pressure àti láti create stability fún ilẹ̀ táwa yìí heart ilẹ̀ táwa lórí rẹ̀ kò lè dá dúró ó ní nǹkan kan tó ní láti ṣe kí ni láti hold ẹ̀ ntọ́ba adẹ́dàá kò sàdédé dá àpáta yẹn lásán tó ti yé ó gbọ́ jẹ́ pàwọ́ àgọ́ fúnra wa tó dá ó ní afa àsìdà nẹ́ẹ̀sù afa àsìdùtùm ànàmọ́ khalaqnakum àbàṣà wà á nàkùn ilayna. ó ní sáwọn èèyàn rò pé ń dá wa lásán ni bí ó ṣe dá wa lásán gbogbo tó dá tó sọ̀rọ̀ àdìwà ọlọ́run dá lásán ó dá lè hẹ́kímẹ́tìn ghaliya lè hẹ́kímẹ́tìn azima torí àwọn wisdom kan tó tóbi lọ́lọ́ọ̀bá látòrí ẹ̀dá wa lótòrí ẹ̀dá gbogbo tó dá sọ̀rọ̀ àdìwà ẹ wo gbogbo ojú tó sọ̀rọ̀ àdìwá tó wà lórí ilẹ̀ aláwọ̀ sàdédé dá lásán ẹ̀wẹ̀wé ìṣèrí yóò téèyàn bá lépa bá àǹfààní tí ń bẹ lára rẹ̀ ìbẹ̀lẹ̀ yóò mọ̀ pé ah gbogbo téèyàn bá rí bí kéèyàn wá tọ́jú rẹ̀ ní oṣù máa rí ká tó wá sọ pé òkè Allah subhanahu wa ta'ala ni afala yanzuruna ilal ibili kayfa khuliqat wa ila samai kayfa ajẹ́ pé tó fẹ́ ká pé bó ń ṣe tá sókè àwa rí i pé òkúta òkúta fúnra rẹ̀ ẹ̀dá ni ó dẹ̀ máa increase in size àpáta tẹ̀ rí yẹn ó máa increase in size èyí tẹ́ ẹ̀ bá lè ṣàkíyèsí increment ẹ̀ lókè nínú ilẹ̀ bó ṣe ń ó increase lọ nínú ilẹ̀ tó dúró òun ló mú ilẹ̀ dúró tí ò jẹ́ kó máa mì wàlìjìbáàlà àwòtáàdá ní sùràtò nìyẹn báyìí wàlìjìbáàlà ọba aláàánú òkè àwòtáàdá òun fi ṣe ìkànfúnlẹ̀ na eh, wa ilal ardi. Ó wá ní ká wo ilẹ̀ kayfa sutihat. Báwo ló ń ṣe baspatot? Ọlọ́run ṣe tẹ ilẹ̀, ilẹ̀ kan wà táwa náà mọ̀ tẹ́ ẹ̀ máa mọ bí ilẹ̀ ṣe tẹ́ lọ. Wọ́n ní á ah, ilẹ̀ ọlọ́run Niger state. ẹ máa lọ like two three four hours ẹ ti rìmẹ́jà kan lọ́tún lọ́sì yóò wá tẹ́ lọ tí ó tẹ́ gan ni o tẹ́ ìfọ̀sùn tẹ́ àt láti rí pé ilẹ̀ tó tẹ́ ó pọ̀ gan. Um, Fàdákìr èrè ànábìwá Mùhàmmad sallallahu alayhi wa sallam àtàwọn àlùmọ̀ rẹ̀ sọ fún wọn, Zakir ṣe rán àwọn èèyàn létí iná máa ń ṣàmùdákìrò dájúdájú ó jẹ́ mùsìrántí fún àwọn ẹ̀dá kọ́lọ́wọ́n bá láàdá ajẹ́pẹ́ inú iṣẹ́ pọ́pọ̀ sọ́ba adẹ́dá torí ẹ̀gbà nẹ́bí ni kó wá rán wa létí ó wá rán wa létí àǹfààní tí ń bẹ láyé wa ó wá rán wa létí kí ló padà kán gbèsè wa tá a bá kúrò láyé fàdákìrì ìyẹn túmọ̀ pé àwọn olùmọ́ni ọ̀ràn yẹn ní tẹ́kọ̀ tura wọn ìyẹn gbọ́dọ̀ ṣe rántí fàdákìr ìnàmá àǹtà mùzákìr ìyẹn túmọ̀ pé o ní kápá tìrí ànábì ni kò ráhùn yẹn létí kí lọ́lọ́run torí ẹ̀dá báyìí kí ló torí ẹ̀dá wáyé tó bá jẹ́ kọ́ lọ́run dá òkè torí tó lóun ti torí ẹ̀dá ó ta sọ́mà torí bó ṣe ló ta ó ṣe ilẹ̀ bó ṣe ló ṣe a jẹ́ pé àwa táwa wà lórí ẹ̀ńkọ́ gbogbo tó dẹ̀dá yẹn pátápátá ó dá nítorí tiwa ni. fálọkọ̀ lọ́wọ́ làṣẹ àkúlà àlẹ́ ajílì gbogbo tọ́lọ̀ ń dá sínú ilẹ̀ tó dá sínú sọ́mọ̀ torí tiwa ni wọ́n wá torí tiwa ó wá dá wa nítorí ta ni ó dá wa nítorí ara rẹ̀ ká lè jọ́sìn fún ká lè jẹ́rùsì tí ó mọ̀ gbọ́rọ̀ sí lẹ́nu àjẹ́ pé yóò léwu gan èyí ó yà alábòsí tó bá di ẹni tí ò lè sin ọlọ́run bá tó dáa fàdákìr. àwọn olùmọ̀ máa ń tú uslubu wọ́n máa ń tú àlàáṣ ìnáma wọ́n ní uslubu asr wal qasr ìyẹn ni pé má bá ya Muhammad illa li ajli zikir ọlọ́wọ́ gbé ẹ dìde rẹ Muhammad torí nǹkan kọjá yẹn létí lọ gbogbo gbà anytime rẹ fazakir innama anta muzakir ẹ sọ yóò sàmọ aláwọ̀ yẹn létí ẹni tọ́lọ̀ bá tọ̀ torí ẹ̀ dá nǹkan yóò kí nǹkan yẹn fáwọn èèyàn tó pé ni lásìtà àlẹ́yìn bí mọ̀sọ́ ìtìr èrè anábíwá Muhammad ó sí nínú ẹni tí ó máa jà àwọn èèyàn nípa ó sí nínú ẹni kíni tí ó máa jà àwọn èèyàn nípa lásìtà àlẹ́yìn bí mọ̀sọ́ ìtìr lásìtà àlẹ́yìn bí jàmbáàb mọ́ pọ́s àwọn èèyàn ajẹ́kójú sí àwọn tó bá pè láfẹ̀ẹ́sìn oníkan láwọn èèyàn létí tó ti rán létí wọ́n láàlé mẹ́sìn lódò ní àlè fi tẹ́pà fún lómi ni kí àwọn ọmọ ẹni rẹ dáadáa ẹ kírun ni ẹ gbọ́dọ̀ kírun ni ẹ sọ fún kí làwọn àǹfààní ti bẹ́ẹ̀ bí irun tẹ́ ẹ bá kírun yín lẹ́ gbà àǹfààní rẹ o tẹ́ ẹ bá kírun yín lẹ́ gbà kejì o bàtà kírun àwọn èèyàn létí ni lásìtà alẹ́ in bí mùsùlùmí yìí àwọn èèyàn wallahi ẹ Islam wọn ni mo sọ ma pé there is no confusion in what in Islam wọn yìí pọ́ọ̀sì èèyàn lá ìkìrá à ọ̀tàbáyé wọ́n yóò fọ́ọ̀sì yẹn ìsìláàmù tiẹ̀ ti tóbi ó ti pọ̀ jù ó ti rinlẹ̀ ó ti rọrùn jù àwọn èèyàn ti gbà kọjá kẹ́ mọ fọ́ọ̀sì àwọn èèyàn ìsìláàmù lẹ̀sìn táwọn èèyàn fẹ́ mọ kí ló wà nú ẹ̀ oyè wà tẹ́yà máa mọ orí tọ́lọ̀ ń fi sínú ìsìláàmù yóò mọ̀ yìí pé à ah, ká tó pè ọ̀ ọ̀gán lọ bá wọn torí ẹ̀sìn tó dáa púpọ̀ jù ní alihamudulilayi tẹ́ àgìlàdíyà ọ̀pọ̀ àwọn táwa nínú mọ́sálásí àjẹ́ ọ̀dọ́ tá ní sàbòtì ara wa Ramadan dàbí ọ̀dà ẹ̀rí para wa balẹ̀ alhamdulilayi ara wa awa di gentle boy adikini <laughs> adi gentle tí ò bá wá lọ wa káwa máa lo wa randomly bá ṣe wuruwuruwuruwuruwuruwuru yẹn wúruwúruwúruwúruwúruwúruwúru kílẹ̀ nípa àwọn èèyàn máa ṣe àwọn èèyàn rehabilitate revisit ni ọlọ́run á fún wa lóṣù kan láàrin kíni o láàrin ọdún láàrin twelve months pé kákan máa fi checkmate káfí máa wò kó sósì dáa báyìí. Tẹ́bá lọ wo Kùránì tẹ́lómi gbé jáde nínú Ramadan, Kùránì yẹn ti mú eku. Kùránì yẹn jọ́ọ̀sì ṣe kíni ó ti mú. Àmọ́ torí pé Ramadan náà dé kálukú lọ mú wa padà, ṣé a kò gbọ́dọ̀ ká? Kò gbọ́dọ̀ ká. Tó bá pẹ́ nìyẹn náà làbá kà, kọ́lọ̀ bá yọ ní ṣùgbọ́n wà láì ó tó fún wa lásìtà àlẹ́yìn alùpàdé oníkẹ́ fọ́ọ̀sì yẹn o olóòpàá táwọn èèyàn máa ń fojú wo islam pé ẹ islam ẹ̀sán jàgídíjàgan ẹ tẹ̀wọ́n bandits yẹn ta ló sọ bẹ́ẹ̀ fún wọn eléyìí jẹ́ ẹ̀rí tó tóbi fún gbogbo ẹni tí máa fi sísára islam tí ìsára islam ọlọ́run bí wàláì ọlọ́run bí wọn àwọn èèyàn sì mọ̀ pé kò rí bẹ́ẹ̀ pé wọn ò kọ kùránì ní ẹ pa wọn àfa wa kí ni dáwà tọ́lọ̀ ń gbéra mẹ́bí yìí táwọn á sọ wípé àwọn mùsùlùmí kan àwọn jihadisti kan àwọn wàbíyà kan ni wọ́n kọ lẹ́tà lọ sí káyàmá wọ́n wá ṣe dáwọ́ àfáwọn ará káyàmá pé ẹ gba islam ẹ wá ṣe ìtẹ̀lé lànà tiwọn wọn ò wá gbà á wọ́n ti wá wà mẹ́gbà tí wọ́n gbẹ̀sìn yẹn lọ́wọ́ wọn ní wọ́n á ṣe kí ni. alìsílámù bari omi ni wà nàbí islam tọ́lọ̀ fẹ́ràn nàbí ó bọ́ pápọ́sẹ̀ ó mẹ́kù ọ̀mẹ́ ẹ lè rí ibi tí ànábì ti lọ pèpè pé tí a bá ti ṣe ìsìlámù yóò máa pa wọn lọ sára o ibi tí ìsìlámù dá tó kílíà tó rọrùn dé tánàbí bá rọ àwọn sàhábà yóò ní ó dọwọ́ yín lọ lẹ́nu lọ yẹn o ẹ pè wọ́n sí ní ìsìlámù tán bá gbà alihamudulilayi tó o bá gbà yẹn fún ní kọ̀ǹdíṣẹ̀ méjì ìpèsè bá gba ìsìlámù àwa fẹ́ máa mánéjì ìlú yìí ntẹ́wàá ṣe ni pé a máa dáàbò bò yín ẹ máa wà lórí ẹ̀sìn yín àmọ́ ẹ máa san táàkì ó yá ìtumọ̀ ẹni pé àwọn tó bá gbà á máa dáàbò á tó máa dáàbò ẹ̀yin náà á ní jẹ́ kí ogún òtì ta wọlé wá báyìí àmọ́ ẹ̀ máa san wọ́ọ̀yà lórí sábìsì abẹ́rẹ́ ń dà fún yẹn. tó ti yé wọ́n ní àwọn àkọlé kan eléyìí tó da tó yẹ káwọn orientalist àwọn kò fáàrù ni wọ́n kọ́ wọ́n ní Islam spread with sword Islam spread with what with sword Islam fọ́ká pẹ̀lú kíni pẹ̀lú ìdà wọ́n lànà bí mú ìdà sọ́wọ́ ọ̀tún ó gbé Kúránì mo ní wọ́n ti kà á ẹni kí wọ́n mú ọ̀tẹ́ntìkì rẹ̀ wá. aráàlú sọkúsọ àwọn àhesọ àwùjọ irọ́ tán lọ lé fún wọn ní káyà mẹ́nu. àwọn islamic group kankan kékeré ni wọ́n wọ́n tí wọ́n dẹ̀ bá wá kọ́ yẹn ẹni kan mẹ́rin wánú alukoran tó sọ bẹ́ẹ̀ fún alukoran ti wà làwọn ká yìí pé lásìtà àlẹ́ yìí bí mo sọ yìí àyàfẹ́ níta wá ńlá tó lóun ṣe islam ó wá gbógun tẹ̀sìn wà káfàró sí kèfèrí ẹ rí i pé condition wa bẹ́ẹ̀ gbogbo bí tẹ́ bá ti rí tí islam bá ti báwọn èèyàn jagun ẹ mọ̀ pé àwọn náà kọ́kọ́ gbé ogun dìde àwọn ọmọdé kìíní ẹ jẹ́ ká ka ká mú padà fún wa nínú ogun mẹ́ta tó gbajúmọ̀ ní islam tí ò ṣe yọ kúrò ẹ bá jẹ́ ká sọ ìtàwọn èèyàn tètè mọ̀ púpọ̀ al-ghazwatul badr al-kubra ogun bádàrà àkọ́kọ́ kí ni purpose tó bí ogun yẹn bàbá mà ń tó bí ni wípé ànábì fẹ́ revenge ni ó bẹ́ẹ̀ ni kí ni ó fẹ́ gbẹ̀san lórí tí wọ́n ṣe wọ́n léwu àtàwọn sọ̀hábà rẹ̀ wọ́n lé wọn kú ọ̀mẹ́ka wọ́n tún gbẹ̀rù lọ́wọ́ wọn wọ́n gbowó lọ́wọ́ wọn ànábì wa gbọ́ ànábì ò lánìí ogun lọ́ba dàrú ìkí àtọ̀lọ́ ọlọ́kùn máa bá ìgbà tó gbọ́ pé àwọn kùrẹ́ṣí wọ́n lọ ra ọjà ní sham wọ́n wá fẹ́ gba etí bèbè tí odò tó súnmẹ́tì mẹ̀dínà tó ti yé ni làbárè kàn wọn náà fi ní ẹjá wa náà lọ gbà nú ẹrù wọn á sì ẹ̀rí díẹ̀ fi dín sọ́gbà lọ́wọ́ wa gbàgbà fẹ́ fi jẹ́ra ń fẹ́ bẹ́ẹ̀ lọ ṣe nìyẹn. wọ́n rìnrìn àjò yẹn lọ ni làbárè kàn wọn ẹ̀wọ̀ nígbà tí ó ti ti fóònù làbárè wa kà wọ́n ará mẹ́kà pé ànábì ti fẹ́ lọ dọ́bù kírọ́ọ̀sì ẹrù ọjà wọn. wọ́n dẹ̀ dìde láti mẹ́kà more than one thousand soldier ni wọ́n dìde mẹ́ more than one thousand soldier ni wọ́n fẹ́ rescue ẹrù yẹn oye ẹrù yẹn gbà táwọn àwọn anábì fàfọlá tí wọ́n fi dé bẹ́ẹ̀ wọ́n ti rẹ́sì ẹrù yẹn ẹrù yẹn ti dà bá àṣẹ padà sí mẹ́ta ẹ̀dá kò kílẹ̀ wọn wọ́n ṣe kí wọ́n máa lọ mi wá gbà lọ Abu ó padà sọ nínú kó Islam ó wá rò pé òun àwọn ni wa fẹ́ dọ̀bù kírẹ́sì ẹrù àwọn pẹ̀lú pé àwọn rẹ́rù bà wọn ànábì òde múra ogun àwọn tó jáde jọ yẹn they were still under plot nínú àwọn tí wọ́n gun kan jù gùn nínú wọn tó ti yé wọn kọjá seventy náà fẹ́ gun ẹ wá wo èèyàn three hundred three hundred wọ́n fẹ́ pàdé kí ni wọ́n fẹ́ pàdé one thousand tá a bá mú wọn three by kí la fi ratio kínú ẹ wò wọn àwa rí nínú àwọn ẹlẹ́sìn nínú àwọn ará Mẹ́kà àwọn kò fárò Mẹ́kà. more than three hundred plus ló gẹ sínú wọn so àwọn yẹn ti tó láti kọ́ńkà wọn ọmọ La Allah subhanahu wa ta'ala fi sọ fún pé wọ́n là kọ́ dínà sọ́ra kún mọ̀ lọ́wọ́ fi bá dérí. wọ́n là kọ́ dínà sọ́ra kún mọ̀ lọ́wọ́ lé mi yín lógun bẹ́ẹ̀ ti kéré ló ń kàlẹ́ kéré ní ìtajà fàtàkùnlọ ẹsẹ̀ láṣẹ ọlọ́run ṣùgbọ́n láti lọ́mọ̀ ẹni pé wọn ogun wúdò ọba ìjàkà tẹ́kì táìmù wa the same thing ogun gazuwatala azab fúlàpé gazuwatala azab ogun yẹn kì í so ogun gan pàṣẹ ànábì gbọ́ pé àwọn kèfèrí mùnàfìkì yẹ̀wúdí wọ́n fẹ́ kó gun pàdé wá jálù ànábì ní ká sábẹ́ lọ sí kíni ká lọ gbẹ́ kòtò ráńdì mẹ̀dínà nábì pè ní tún pè ní gazwat al-Khandaq ó yá èwo ló tún láwọn èèyàn àánú ẹ̀. fàdákìl. lásìtà aláìhìn lásìtà aláìhìn bí musaytir illa man tawalla wa kafar àyàfẹ́ ni tó bá gbẹ́rù gbọ́n rí sọ́tìyé bí arkan islam wa kafara bíjìnà bàtì bíjìnà ayhi wa lisanihi sọ́tìyé afẹ́ni tó kọ̀ abẹ́ni tó ti wà ní islam tẹ́lẹ̀ tó lòun fẹ́ jáde kí lọ́ba aláàlóhùn ṣe yẹn. wọ́n yóò á sí ìwọ. fúnra ra Allah subhanahu wa ta'ala ó lóun jẹ tóbi. lórí gbogbo ẹ̀dá tí ń bẹ lórí ilẹ̀ èèyàn wa ní àlùjànnú wa ní ilé iná ìyá àbà ń ó lọ́dọ̀ òun là ń padà bọ̀ iná ilé iná fi wọ́n lẹ̀ wọ́n lò díẹ̀ ni. súnmà ó lẹ́yìn àlẹ́ iná ìṣirò ẹni kọ̀ọ̀kan wa àtẹnigbà àtẹni tí ó gbà ọlọ́run ló ń ṣe ìṣirò rẹ̀ a ti dára wa láàmú nta kan rọ kálukú sí ni pé kálukú ní òru pé wàdà ibi tá a wà tó lápadà sọ́dọ̀ rẹ̀ abẹ́ sì ti rò bóòlù ti ṣe wá rí yóò rọrùn àbí ká ṣe wa àwa tá a jọ́ dọ̀bá ìta pọ̀ ẹnu wọn bá tá a lò yín náà ká ṣe ese ẹni tí ọmọ ninety years dá níbi tó tóbi lọ́wọ́ èèyàn ẹsẹ̀ kọ́ náà bá aláàbò jọ̀kú sànù wa ni. àwọn náà sì gùn bí bàbá yẹn títí bẹ àwọn lágbára lágbára pàtàkì lọ ọ̀nà tí ọ̀dọ́ fi ń wá ayé lónìí Ọdọ tí ó ti ìpógun ọdún ìpọ́gbọ̀n ọdún ó ti nílé méjì mẹ́ta. subahánàlá ẹ wo bàkáwọn yóò tó lódìdí ilé wọn wọ ìyá lọ bàbá bá wọn. ó lójú fún ní thousand eighty thousand ní yóò di ìkílẹ̀ sí ó kà ní thousand wọn à ní gbà yóò rò pé kí ló fi ṣe. owó recharge card ní àbówó data sòtẹ́fì rí pẹ́ẹ́tà lòdì a need láti adjust a need láti adjust you can be earn sixty thousand naira tọ́lọ̀ bá ti bárìkà ṣe fún yẹn yóò dáa jùlọ kéèyàn ó faramọ́ díẹ̀ ó sàn ju kó pọ̀ sí òní lè ṣe ìṣirò rẹ̀ lọ owó bá pọ̀ wá bó bá ṣe pọ̀ sí mẹ́rin yóò ṣe ìṣirò rẹ̀ o. Thank you. وعلى المفاتيح وعلى أهل النعيم والشفع والوالد والذين هل في ذلك قسم فيه ألم تر كيف فعل ربك بها وملأ العماد التي لم يخلق مثلها في wàlúfàjìr ó jẹ́ ọ̀kan nínú súra nàìjíríà Allah subhanahu wa ta'ala ó kọ́dà kí wọ́n sọ sura ya ní súra pẹ̀lú fàjìr yorùbá máa ní alfàjà yìí ẹ̀rẹ́ ẹ̀rẹ́ nígbà pé yorùbá ni yorùbá wal fajr it has to do about duration of time specific time kan ṣe bẹ́ẹ̀ òun lásìkò tí àṣùbà tó fẹ́ lágbo tó ń là báyìí yóò mọ̀ pọ́n kọ́ báyìí òun náà máa fi ń pè wọn àṣùbà ní sọ̀láàtò lè fájìrì inna sọ̀láàtà lè fájìrì irun àlùfájàrí nínú òun tí àwọn màláìkà máa witness ni irun yẹn làbá kan sọ pé kò sígbà tá à lè kí ní ìsìn báyìí tẹ́lẹ̀ pé lágbára pọ̀ inna salata al-fajiri ó ní wa qur'an al-fajiri. wa qur'an al-fajiri ntọ́ba láti lóní qur'an al lè àdùnnà sí a tìwálé àkìrá a tó ní wọ́n fẹ́ ká ké qur'an kó pọ̀ mbẹ́ nínú al-fajiri torí pé quran alfajir ni maana solat alfajir afa kabi bilmana orí bẹ quran torí pé ìwọn alfajir ni káàdà rẹ ṣubúdà àwọn mọlẹ́kà máa ń yára wọ́n máa ń tètè wá witness ẹ̀ lórí ilẹ̀ pẹ̀lú àwọn èèyàn. irun kan kama qala abdullahi bin umar radiyallahu anhuma ọlọ́mọ fayọ́ sọ àti bàbá ẹ̀. ó ní ma ra'aytu salatan asqala ala almunafiqina min salati al-asri wa salati al-fajr ó ní mi ìrún ìrún kan tó tóbi tó máa ń níyàn lára lára àwọn mọ̀nẹ́fìkì tó tó ìrún àṣùbà àti ìrún àlágbárí torí pẹ́tà mi ẹ wẹ́dà máa ń ṣe kíni wẹ́dà máa flọ́ òtútù tí o fẹ́ mú yóò ṣe kíni ara yóò balẹ̀ ẹ wo tálámù táàmù àlùfáàjà àṣírí náà táàmù táyà fẹ́ rí láti ẹ̀wù mọ̀ọ́sẹ̀ tíbi sẹ́dẹ̀ẹ́dẹ́gbọ̀ọ́sẹ̀ tí skul Allah subhanahu wa ta'ala pẹ̀lú ma rẹ̀ tó gbogbo nǹkan ó búra pẹ̀lú gbogbo táyà láti rí ká mọ pàtàkì kí ni àsìkò ó búra pẹ̀lú alifájírì ó búra pẹ̀lú wàlẹ́yìnì ó búra pẹ̀lú wànàhárì ó búra pẹ̀lú kí ni ó búra pẹ̀lú wàlàásùrì <laughs> gbogbo àsìkò tọ́lọ̀ ọba aláàfin búra yẹn ó ń túmọ̀ wípé kò sásìkò kankan tó fẹ́ ká fi ṣeré nú ẹ̀ tó fẹ́ ká mójútó ni. àwọn bàbá wa lánàá wọ́n máa ń dín káṣù bá àbáyé à ilé ò gbọ́dọ̀ mọ́ wọn tí ilé ó bá mọ́ bá wọn rú àsìkò síta wà yìí oko ni ó mọ́ wọn mọ́. ìgbà tí ilé ò bá fi mọ́ wọn lóko báyìí wọ́n ti kọ́ bá àwọn kọ́ tẹ́mọ́ igbá rẹ̀ bèèrè sẹ́yìn àwọn yẹn lè tẹ̀ báyìí abu aṣáájú ní alákùnrin sẹ́yìn àwọn èèyàn tẹ̀ báyìí ṣé ẹ̀yìn àwọn èèyàn tẹ̀ láti lè kọ́ ebè ó rẹ̀ mẹ́jà kéde ṣé a lè lọ ya àgbàdo ẹ bá tó máa wọ̀nyẹn pé a ẹ láti tó bá láàárọ̀ láàárọ̀ ṣáàlà ps o a ti kí ni o àárín lọ ni a ṣẹgbọ́n wa lọ́wọ́ mi a ps bó ps ló bẹ̀ súnmọ́ jù bẹ́ẹ̀ ni mo fẹ́ jùlọ nìkan fún wa ni o ńìlọrin alùpàtàlẹ̀ gàmbàrí tòkó wọ́n ti pé àfa máa ń dáná amọ̀sálẹ̀ gàmbàrí ẹgbẹ́ amọ̀sálẹ̀ gàmbàrí níbi tí olú táwọn máa lọ sí ẹ̀ẹ́dẹ́gbẹ́kọ̀ ọjà yìí ọjà gbọ́rọ̀ àdìsí wa lọ́jà gbọ́rọ̀ láti ibẹ̀ yẹn sí gèrè alimi bóòlù ṣe jìnà sí. alihamudulilayi abẹ kó dákó lékun ọ̀hún àánú rẹ fún gbogbo wa ibẹ̀ yẹn làwa ti máa ń rìn lọ sí college of education lọ ọlọ́ ìyẹn ti fi àgbò àtọ́gbọ́n so eléyìí tá a bá lọ́dọ̀ àwọn tí wọ́n train ẹ̀já wa náà rí train láti ibẹ̀ yẹn wọ́n lọ́ọ̀hìn náìtì five ninety six ninety seven oṣù méjìlá bẹ̀rẹ̀ ìjọ tá a wọ ọkọ̀ kéré ìní àkọ́kọ́ tó wò bá tó àárín ìdọ́jà bá so that ó yẹn ó lè ó lè sẹpẹrẹ díẹ̀ á wà á rí bóyá bíi fifty naira ní láwà á rí ìrírí alẹ́nu torí pé nígbà yẹn program tá à ń ṣe àlelónú college of education sìn ìrírí alẹ́nu gẹ̀gẹ́ inú bẹ̀ la ń lò arìn lọ ni mo mọ gbogbo kọ̀rọ̀ kọ̀rọ̀ bẹ wọn téèyàn lè dé bẹ wọn ọba ti gbọjà yá ọbọ sẹ́yìn yunifásitì ọba ti bẹ yunifásitì ọbọ sí ọjà tuntun látọjà tuntun ọbọ sí kí ló agbọ àbá ti gẹ̀ẹ́sẹ̀ bí ṣe ń tó wọn bẹ̀bẹ̀ ló ní ps mélòó ps tí a bá bọ́ sí kọ̀rọ̀ mi yóò ṣe kí ni yóò bọ́ sátọ̀ ọba látọ̀ ọba ó ti mìíràn jáde ó bọ́ sẹ́ kílẹ̀sì lẹ́yìn sẹ́kẹ́rẹ́sì mélòó ló kù tó bá fẹ́ gba títì yẹn lọ ìṣẹ́jú mélòó lọ́bi kọ́ọ̀sẹ̀ tó bá fẹ́ gba abẹ lọ́gbẹ̀ yẹn amúkúdè mélòó ni ps which is what you can track bẹ́ẹ̀ lè rìn ni ṣe ìwà mọ̀ sí tá a bá rìn ní ìsìn tó bá di lálẹ́ kí ni ó ṣẹlẹ̀ fẹ́fẹ́ wa à ń complain pé bàbá yẹn ní arthritis ń dà wọ́n láàmú ó ń dà wọ́n àgbàlagbà ó ní ah ẹsẹ̀ yìí ni ẹ̀yìn yìí ni o àwọn tó ṣe kí ni àwọn tí wọ́n rìn nù èwe táwa táwa rìn kọ́ àfọ̀kadà so Allah subhanahu wa ta'ala ó ń fi àsìkò àlùfájàrí omi búra fún wa kálí mo bá ti gbà àsìkò wa ó ní wà àlùfájàrí ó pẹ̀lú àsìkò yẹn àti tá a gbọ́dọ̀ fi ṣiṣẹ́ ni ó dá mi lójú dáadáa tí àwọn tó bí wa bá dárúgbó wa tá a bá mẹ́rin jọ lọ sí kan àmọ́ sáré tẹ̀lé wọn ni àmọ́ sáré tẹ̀lé wọn. àwọn sọ̀hábà rọ̀lù láàrin wọ́n ní táwọn máa ń rìn pẹ̀lú àdẹ́gbà Muhammad ìyẹn jẹ́ kò sùn sí yàtì nàbí wọ́n ní táwọn nàbí bá ń rìn àwọn ọmọ ń sáré tẹ̀lé kò dẹ̀ sáré rìn àwọn ò bó ṣe máa ń rìn rẹ̀ kò ṣe pé ó ń sáré kò jọ́ọ̀jù àmọ́ àwọn ọmọ sáré ni tó bá jẹ́ bí tó ti rọrùn ni èèyàn lè lọ bí iṣẹ́ kan láàárọ̀ kó tó lọ sùn ten o'clock tó sì máa gbowó àbí kò rọrùn ni ẹ jẹ́ kí n fún alákòjọ lẹ́nu kó rọrùn iléeṣẹ́ blọọkù kan wà lẹ́yìn wa ń bì lẹ́yìn wa ń bì tó ti lẹ́yìn wa ń bì iléeṣẹ́ blọọkù ẹ fẹ́ mi ẹ lọ béèrè lọ́wọ́ nǹkan iléeṣẹ́ yẹn ẹ má jà ti lọ kó má lè fi wá mọ̀ nǹkan béèrè nígbà kan wọ́n ṣẹ̀ṣẹ̀ stop ẹ̀ díẹ̀ ni nígbà kan pẹ̀lú ìyọ̀ndọ́ba la kátó kásùbà ni wọ́n ti start engine bí a bí four thirty wọ́n start engine ìgbà tí wàá máa di mẹ́sàn-án bọ̀ wọ́n ti kíni wọ́n ti parí iṣẹ́ wọ́n ti fọ ọkọ́ wọ́n ti fọ àdá ẹ̀fẹ̀ dé sábàlẹ̀ ẹ̀ bá búlọ́ọ̀kù lọ àwọn ọ̀dọ́ bíi tiwa náà ṣe wọ́n tún ti gba bùnmí ló ń jẹun. sábà lọ lóyìnbó àwọn abẹ́ tíṣẹ́ ìwé tó rọ̀ wá lọ́rùn àwọn yẹn tíṣẹ́ méjì mẹ́ta lóyìnbó náà wọ́n ṣe five to nine or five to ten wọ́n sinmi wọ́n gbìn bírèkì ní two hours wọ́n tún lọ bùnmí tó bá di nírọ̀lẹ́

wàṣẹ́fìrì wàlúwàtí alábòbúra pẹ̀lú nǹkan méjì méjì àti kẹyọmọ kan ibẹ̀ láti mọ̀ pé sọ̀lá tó ṣẹ́fìrì gbogbo ìrún tá a máa kí lẹ́yìn iṣẹ́ ìní méjì méjì lẹ́gbẹ̀gbẹ̀ ní ṣẹ́fìrì wítìrì ẹyọ kan mẹ́ta márùn-ún méje tòtì lẹ́gbẹ̀gbẹ̀ ní wítìrì inna Allaha witrun ọba aláàánú òun àṣọ lòun yóò ṣe gbòòlì wítìrì ó lóun nífẹ̀ẹ́ tẹ́ bá fẹ́ ṣe nǹkan ẹ̀sìn ní àṣọ odd numbers wàlẹ́yìnlè Allah ló ń búra pẹ̀lú òru ìdáyẹsìrì nígbà tó ń bá rìn lọ tó ń máa rìn ẹ mọ̀ tó máa rìn tẹ́ bá lè jí láago mẹ́rin àbọ̀ ìdájí ẹ rí òru bó ṣe ń lọ òru ò máa lọ kú fún ọmọ tẹ̀lé lẹ́yìn báyìí wàlẹ́yìnlè ìdáyẹsìrì òru ò máa lọ kú fún ọmọ tẹ̀lé yóò máa clear yóò máa là dúdú ò lọ báyìí ẹrù hali ìzáàlì kakọta mu lédè ìṣèjìrì tí gbogbo eléyìí tá à ń sọ yìí tí ò tó fún gbogbo ẹni bá lọpọlọ ni àlẹ ìṣèjìrì òun náà lè má nà láàkiri. bí ò bá wá yé wa dáadáa Allah wa ta'ala ní alam sóòrì ni kayfa fa'ala rabbuka bi'ad gẹ́gẹ́ bí ọlọ́run rẹ wọ́n apàdà sọ́dọ̀ àníbà mọ́mọ́ ń pèrè sùkúlù ti fà á alámsára kẹ́yìn fàfáyà làárọ̀ gbòó wo báwo lọ́lọ́run rẹ ṣe ṣe bíádín pàlú àwọn ìjọ ádàlẹ́wúlá ìjọ sábà nàbì wúdù sí ẹ̀rí kó sọ̀kẹ́ pé alámsára kẹ́yìn fàfáyà làárọ̀ bùkà ní àṣàhábìlì bíi àbí ó fún làbárẹ̀ nítorí pé ìṣẹ̀lẹ̀ yẹn ò ṣojú rẹ̀ ó ní alámsára so mọ báwo lọ́lọ́run rẹ ṣe díìlì pẹ̀lú ìjọ ádàlẹ́wúlá Allah subhanahu wa ta'ala is there. He can deal with everybody on your heart. Tó bá ṣe tán láti bá yàn yóò bá wíjọ sẹ́ni tó lè sọ fún rẹ̀. Ó wá bẹ́ẹ̀ júwe wọn fún wa, ó láwọn tá a sọ ìrọ̀mọ̀ wọ́n ga. Zati Imad bí òpó ni wọ́n rí. Ilé gíga náà máa gbé. Àwa wẹ́nu lábẹ́ wọn tá làwa. Adal ula wa ń wáládù Adún ibnu Iram, Bùnà Ausin, àwọn ọmọ màá nẹ́bì Nuhu ni wọ́n, wà ń mú lẹ́bí na bá àfàfí ìmọ̀rọ̀súlà Húdàn, àwọn lọ́ba dàdà gbé ànẹ́bì Húdù ló gbé wọn dìde nítorí wọn. Tó ti yé, Allah subhanahu wa ta'ala ó ń júwe wọn fún wa, Iram Zatil Imad, àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ni tó ga, yẹ́sùkùnú nàbí yúùtù ṣẹ́ẹ̀, àlẹ́tì túrfà bìlà àmẹ́dì ṣàdáàdì wọ́n máa gbé abẹ́lé tí wọ́n fi òkú tó ga tí wọ́n fi ṣe wàkọ́dúkánú àṣàdùnnáṣà àṣàdùnnáṣì fi zamani xilkan wà á kú àhùn bàṣà àwọn sì ni wọ́n lágbára jù táwọn lẹ́yìn bá gbá wa mú à nǹkan ṣe o ọba dada kàti kó wọn kó lẹ kàtó dé ni. alẹ́ tì àwọn tó jẹ́ wípé lamukulaku mitilu a filipilan ọlọ́run muhammad dárú wọn sórí ilẹ̀ ní lásìkò wọn wọ́n wá unique wọ́n yàtọ̀ gan lẹ́dà. wàtàmúdà àti àwọn ajá àwọn ìjọ sámúdáwá tá a rán ànábì ṣọ́ẹ́bù sí alẹ́bí nàjáàbù àwọn tọ́mọ lọ ń gbẹ́nu òkè àpáta tọ́mọ lọ ń gbé bẹ́ẹ̀ abẹ́ aláàkójọ kó fàyọrí sí wa ọlọ́ba aláàkán sí wa lákèésì kábọ̀ fáwọn kan ti lórí ilẹ̀ lọ tí wọ́n lè jù wá lọ ẹ má rojà àrùpá wa lálẹ́ o lálẹ́ o àwọn kan lè jù wá lọ lọ́wọ́ bẹ́ẹ̀ bá wa wí abẹ́ kójọ kó má bá wa wí o kó jẹ́ ká lè túbá asálùlá tààlà ayé tẹ́lẹ̀ wàlẹ́kùn wàsáyẹ́rẹ́ lọ́sọ̀rọ̀ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين